ذاته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam bákan náà mo kí wa káàbọ̀ sí orí ètò wa Talim TV. eléyìí tí ó fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àkọlé titun àmọ́ síwájú àkọlé a ti bọ́ sí alẹ́ àfòlàfà àbáyìí nígbà tí oòrùn ti wọ̀ a ti bọ́ sí alẹ́ àfòlàfà májúmọ́ àfòlàfà déètì òní sì ni twenty four shawal fourteen forty one twenty four shawal fourteen forty one fourteen forty one àkọlé ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí a ṣe fi síta òun náà ni ìdájọ́ Islam lórí ìlẹ̀rọ̀ àti ìjọ rẹ̀ ìdájọ́ Islam lórí ìlẹ̀rọ̀ àti ìjọ rẹ̀ gbogbo àwa tí a bá ń fi ọkàn bá ètò wa bọ̀ pàápàá jùlọ ní abala ìlẹ̀rọ̀ eléyìí ni yóò fẹ́ jẹ́ ìjókòó karùn-ún tàbí kẹfà eléyìí tí mo kọ́kọ́ ṣe tó jẹ́ episode one episode two episode three and four ibẹ̀ ni mo ti ka àwọn àlàárọ̀ eléyìí tí ilẹ̀ rọ̀ gbà pé Allah ni ó fi bá òun sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ti kà wọ́n jáde. lẹ́yìn náà òun ni mo tún ṣe ìjókòó kan tí mo pè ní ìlẹ̀rọ fèsì ìlẹ̀rọ fèsì. mo wá sọ ní ọjọ́ tí mo ṣe ìjókòó ìlẹ̀rọ fèsì wípé kò sí nǹkan tuntun kan mọ́ lọ́dọ̀ ìlẹ̀rọ̀ bí kò ṣe pé mùbáhálà tàbí mùláánà ìṣẹ́biléra ẹni kí àlá ò fi àlákà òpùrọ̀ eléyìí tí ìlẹ̀rọ̀ dálábà tí mo sì tẹ́wọ́ gbà. ibẹ̀ ni mo ti ṣe àlàyé lórí ìṣẹ́bilérẹ ẹni náà àmọ́ títí di àsìkò yìí èmi ò tí ì gbúròó ìlẹ̀rọ̀ kó sọ pé ó ti yá kákúra wa síta káwọn wa lépè àwọn ojúlówó èpè àwọn àgbáyamúyamù èpè tí ó fi ojú òpùrọ̀ hàn di àsìkò yìí o èmi ò tí ì gbúròó ilẹ̀ rọ̀. nígbà tí àwa gbúròó ilẹ̀ rọ̀ sọ̀rọ̀ tiwa tánu ọ̀rọ̀ ìtàn ọ̀rọ̀ tó kù ọ̀rọ̀ kù àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ti máa gbọ́ mi kò sí àwítúnwí nínú ọ̀rọ̀ mi kò sí ìfàsìkòṣòfò nínú ọ̀rọ̀ mi ọ̀tun ọ̀tun ni ọ̀rọ̀ tí a máa ń mú wá nítorí pé kò wulẹ̀ sí àsìkò fún èmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láti máa gbọ́ ọ̀rọ̀ kan náà lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin àfi èyí tó bá jẹ́ ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀. ṣẹ̀wárí ní alẹ́ tòní ní alẹ́ tòní àkọlé ọ̀rọ̀ wa ni ìdájọ́ ìdájọ́ Islam lórí ìlẹ̀rọ̀ àti ìjọ rẹ̀. bí mo ṣe wá fẹ́ sọ ọ̀rọ̀ náà rèé o. ó fẹ́ kí bá lọ. ẹ rí i pé nínú àwọn àyọlò ọ̀rọ̀ ẹnu ìlẹ̀rọ̀ eléyìí tí mo mú wá ní ìjókòó tó lọ. oríṣiríṣi ni àwọn ọ̀rọ̀ náà. ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ tó yẹ kẹ́ ẹ máa retí àbọ̀ rẹ̀ kódà tí n bá mú àbọ̀ ẹ̀ wá kẹ́ ẹ mí léèrè pé ṣe bọ́ sọ pé ó mú àbọ̀ nǹkan báyìí wá ni ṣé kò sí nílẹ̀ ni. ọ̀rọ̀ náà ni mo lè pè ní ìbátan jama tẹ̀blígì àti ìlẹ̀rọ̀ ìbátan jamaatu tẹ̀blíg tàbí jamaatu dáwàtì tẹ̀blíg àti ìlẹ̀rọ̀. nínú ọ̀rọ̀ tí ó ń tọ́fà rèé o nínú ọ̀rọ̀ ẹnu ìlẹ̀rọ̀ agbọ́nbì kan tó sọ pé kí n lọ ká lọ bi àwọn jẹ̀mọ́ tẹ̀blígì léèrè nígbà tí àwọn jọ pàdé nǹkan tí ojú wọn kàn. ẹ jẹ́ n wò bóyá mo lè rí ibi tí ọ̀rọ̀ yẹn wà. ọ dàbí ẹni pé abẹ́ àwọn ìlérí ni àwọn abitọ ti ń lérí ẹ jẹ kí n wọlé ìwò náà bóyá òní. ìmí náà lẹni ọlọ́run lèmi rẹ̀ ní rọ́ọ̀nì ọlọ́run wá sọ̀rọ̀ kan ní oko hàn ọlọ́run sẹ́ni kàbájú gìṣẹ́ kan ànàdé kan àbẹ́ni ọlọ́run kan àwa abirire níta ìfìmọ̀ kó ti dé yóò fi àìsàn ni ẹ bá ti ń tẹ ẹ bá ti

ìmínà lẹ́ni rọ́ọ̀nì ìmínà ẹ̀mí rọ́ọ̀nì ọlọ́run wá sọ̀rọ̀ kan nù kò hàn ọlọ́run lẹ́nìkan à ń wá ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni o. látúntà ah. lórí eléyìí anyway ńgbà tá a bá rí a máa play rẹ̀. ìlẹ̀rọ sọ ń bẹ̀ wípé ká lọ bi àwọn jẹ̀mọ́ tẹ̀blígì léèrè wò nǹkan tí ojú wọn kàn nígbà tí òun àti wọn jọ fojú rinjú a plé ọ̀rọ̀ yẹn ní last ìjókòó wa a plé rẹ̀ pé ká lọ bí àwọn jàmáàtú tẹ̀blígì léèrè wò nǹkan tójú wọn kàn nígbà tí òun àti wọn jọ fojú rinjú. well mo ṣàdéhùn pé màá lọ bá ìgẹ́mọ̀ àtẹ̀bílíìgì mo ti lọ bá wọn o èmi àti àwọn jẹ̀mọ́tù tẹ̀bílíìgì àtijọ́ ríra èmi àtàwọn ẹ́dàsì wọn àtàwọn àfa àwọn àtijọ́ ríra àríra ní ọjọ́ àlàmísì tó kọjá lọ yìí àríra. mo wá bí wọ́n léèrè pé ẹ̀yin jẹ̀másù tẹ̀blígì ìbátan wo níbẹ̀ láàrin yín àti Mr. Ìlẹ̀rọ̀. àwọn jẹ̀mọ́ tẹ̀blígì mo fẹ́ rọ ohun tí wọ́n sọ mi ò fẹ́ fi ohun wọn síta àmẹ́ńbà sọ pé kò rí bẹ́ẹ̀ kọ́ lọ sí mọ́ríkàsì wọn táwọn jẹ̀mọ́ tẹ̀bílẹ́gì bá sì yọ̀ǹda kí n fohùn àwọn síta ń fi síta. lẹ̀rọ ní ká lọ bí wọ́n léèrè mo ti lọ bí wọ́n léèrè ohun tí wọ́n sọ rè wọ́n ní àkọ́kọ́ náà nípìnlẹ̀ ìlẹ̀rọ ń bẹ pẹ̀lú àwọn táwọn jọ ń ṣe ìjáde wọ́n ní ṣùgbọ́n létà ó ń yọ àwọn ọwọ́ ó ń yọ àwọn ọwọ́kọ́wọ́ kan tó gẹ́ pé kò jẹ́ mọ́ ti tà wọn. àwọn sì pè é ní kọ̀kọ̀ àwọn pè é sí bàbá arákùnrin àwọn nǹkan tó ń ṣe yìí kò jẹ́ mọ́ tàwọn. ó ó ní bó wọn ṣe máa ṣe ń tòun nìyẹn. ó ní bóun ṣe máa ṣe nítòun nìyẹn wọ́n sì ní tó bá já sí pé tó máa ṣe nìyẹn gáfárà o yẹ̀bá fún àwọn o wọ́n lọ sí yẹ̀bá wọ́n lọ yẹ̀bá ló fi lọ dá ìjọ tiẹ̀ sílẹ̀ wọ́n nígbò sì ti já sí wípé ní Nàìjíríà tá a wà yìí oníkálukú ó lè dá tiẹ̀ sílẹ̀ oníkálukú ó lè máa ṣe tó bá wù ú ìdí nìyẹn táwọn fi ń wòran. mo tún béèrè pé ẹ dákun a tún ń gbọ́ pé àwọn kan wọ́n ń pè wọ́n ní tẹ̀blígì agbọ́pàá tẹ̀blígì agbọ́pàá ẹ rí i pé àwọn agbọ́pàá wọ́n wà ní agúgùn bẹ́ẹ̀ yẹn tí wọ́n ó rú láwàní ńlá wọ́n lè máa ta omi sámísámì wọ́n lè máa ta súwìtì wọ́n lè máa ta àwọn nǹkan kéékèèké wọ́n máa máa kiri ọlọ tí wọ́n gbé ọlọ sórí láwàní lábàǹtù wọ́n ní àwọn náà tẹ̀blíìgì ni à ń pè wọ́n o àwọn tẹ̀blíìgì òríjínà wọ́n ní àwọn náà bílẹ̀ ẹ̀rọ ṣe ṣe náà ni àwọn náà ṣe ṣe o wọ́n ní nípìlẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú àwọn àmọ́ ńgbà tó yá táwọn náà di ẹni tí ń lálàá tó ń fi àlá tó fi ń ṣẹ̀sìn tó fi ń darí ayé rẹ̀ àwọn pè wọ́n ṣàkíyèsí wọn ò gbọ́ àwọn sì ní kí wọ́n yàgò kúò fún àwọn tí wọ́n kúò nínú jẹ̀máàtù tẹ̀blíìgì wọ́n nítorí náà agbọ́pa ni wọ́n wọn kì í ṣe tẹ̀bílíìgì ìlẹ̀rọ náà wọ́n ní ìlẹ̀rọ ní o kì í ṣe tẹ̀bílíìgì mọ́ o tó ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi àwọn ikọ̀ méjì tó ti tẹ́ yọ látara jàmásù tẹ̀bílíìgì wọ́n ní wọ́n ṣe jàmá tẹ̀bílíìgì mọ́ o wọ́n ti kúrò láàrin àwọn wọ́n ń dá tiwọn ṣe ni àwọn ò sì lè dí wọn lọ́wọ́ nítorí pé òǹkálukú ló ní freedom òmìnira máa ṣe tiẹ̀ ó ń bẹ nàìjíríà so jamaatu tẹ̀blíìgì ti tàwọn ó dá dúró agbọ́pàá ó dá dúró ìlẹ̀rọ̀ ó dá dúró ẹ má tún pe agbọ́pàá ní tẹ̀blíìgì mọ́ ẹ má sì pe ìlẹ̀rọ̀ ní tẹ̀blíìgì mọ́ agbọ́pàá ń jẹ́ agbọ́pàá ìlẹ̀rọ̀ ń jẹ́ ìlẹ̀rọ̀ tẹ̀bílíìgì náà sì ń jẹ́ tẹ̀bílíìgì. lẹ́yìn tá a sọ yẹn tán mo tún bi wọ́n léèrè mo ní ilẹ̀ ẹ̀rọ nígbà táwọn jọ pàdé àdánwò kan yìí àwọn tẹ̀bílíìgì wọ́n wá rẹ́rìn wọ́n kásẹ̀ òkè wọ́n rẹ́rìn wọ́n kásẹ̀ òkè wọ́n ní àbí nǹkan ṣe é ni ta ni nǹkan ṣe é nú àwọn àti ẹ̀ ṣé bóun gan ni nǹkan ṣe ẹ̀ẹ́n mo ní kí ló ṣe ìlẹ̀rọ̀ à wọ́n ní kí n máa wú ọkùnrin yìí o ọ̀rọ̀ ló bá mo pé mo rò wá o lónìí tó wá ń pariwo pé no hospital mo, no usage more no loot more kí n pariwo pé kíjọba lọ sí gbogbo ilé ìwòsàn ìgbàlódé yìí àwọn tẹ̀blíìgì wọ́n ní kí n sọ fún un pé kó sí aṣọ ní ikùn rẹ̀ fàyè kó sí aṣọ tó wọ̀ kó síkùn lẹ̀ kẹ́ ẹ wá rí ojú iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún lẹ́rọ̀ ní ọsibítù. wọ́n ní àwọn làwọn dátọ́rọ́ kọ́ bọ̀ láàrin àwọn wọ́n ní nígbà náà àwọn ò tí ì fọn pẹnátì fún pé kó máa bá tiẹ̀ lọ ni a ní àmú lè ń pariwo pé ẹ má mà jẹ́ òun ó kú ẹ mà rú un lọ sí ọsibítù ẹ má mà jẹ́ òun ó kú. àwọn làwọn dáwó jọ fún lẹ́rọ̀ tí lẹ́rọ̀ fi ṣe iṣẹ́ abẹ tí lẹ́rọ̀ <laughs> tó ń gbọ́ bọ́ọ̀ bá gbọ́ mi àwọn ọmọ rẹ̀ ń gbọ́ mi ẹ lọ sọ fún un ẹ pé mo ní kó síkùn hàn yín sọ́dọ̀ sí bítù àbí ọ̀dọ̀ sí bítù tóòtọ́ tó sì sí abẹ àbí ò sì sí abẹ ìwọ lórí ń lọ bá wọn jẹ̀mátù tẹ̀bílíìgì o mo sì ti lọ bá wọn ohun tí wọ́n sọ ni mò ń rọ́ fún ọ yẹn mi ò tí ì fẹ́ fi ohun àwọn tẹ̀bílíìgì síta mi ò tí ì fẹ́ fi síta mo fẹ́ bá wọn rọ́ wá sí ná ohun tí wọ́n sọ ni mo sọ ohun wọ́n ní àwọn dáwó jọ fún ọ láti ṣe sí abẹ ẹni à ọwọ́ àṣe sí abẹ lọ́sibítù tán ọwọ́ ń pariwo no hospital mọ́ no UCH mọ́ no loot mọ́ no academy mọ́ iṣẹ́ abẹ tí wọ́n ṣe ń kọ́ níbo ló ti ṣe sẹ́nu ugbó onígàmbá yìí ló ti ṣe fahadà zulmun àbòsí nìyí náà àbòsí nìyí torí wọ́n tílẹ̀ ẹ̀rọ bá kó bá tọrọ ẹ jẹ mọ́ ilé ìwòsàn tó ní kó máa bọ̀ ló ń gàǹbàrí kó o bá kú sí onígàǹbàrí ìwọ ló para rẹ o ọ̀gá ẹni ó síkù hàn yín wọ́n ló sì ṣe abẹ́rí lọ́sibítù nígbà tí ń bẹ pẹ̀lú àwọn jàmáà tùtẹ̀bùlìgì. so ìyẹn nìyẹn báyẹn ẹ jẹ́ wá tẹ̀wájú. tẹ́lẹ̀ tí mo mú wá òun àbọ̀ nìyẹn mo jábọ̀ fún yín nù ó ní lọ ọ̀dọ̀ tẹ̀bùlìgì kí n lọ béèrè mo ti lọ béèrè so àbọ̀ nu. àmọ́ ní títa lẹ́yìn ìdájọ́ Islam lórí ilẹ̀rọ̀ àti ìjọ rẹ̀ òun ni mo fẹ́ mú sọ insha Allah insha allah um, tẹ̀rí ìlẹ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò rújú o lọ́dọ̀ àwa mùsùlùmí ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ kò rújú pàápàá kò rújú. ẹ rí i pé mo ti ka àwọn ìwé àlá rẹ̀ mo ti kà á jáde ọ̀sẹ̀yìn. ohun tí mo wá fẹ́ sọ ní ìsìn ni ìdájọ́ ìdájọ́ ilẹ̀rọ̀. àti ìjọ rẹ̀. ṣe rí lẹ́yìn ìgbà tá a ní kí ìlẹ̀rọ jáde ó ní ẹ bá nírọ́ lòun pa kó jẹ́ káwọn ọjọ́ pàdé káwọn wá ṣẹ́bi tẹ́ra wọn lórí látìgbà tí mo ti sọ ìlẹ̀rọ jáde nígbà tí ò ti wá jáde mo wá fẹ́ sọ̀dájọ́ rẹ̀. tó dá sí pé nàìjíríà bá jẹ́ orílẹ̀-èdè tí wọ́n ti ń lo òfin quran àti hadith ohun tí ìbá jẹ́ ìdájọ́ ìlẹ̀rọ̀ òun ni pípa ó ti dá ọ̀ràn wọ kí wọ́n terminate life ẹ̀ ọ̀ràn tó dá tó bá dá sí pé ní nàìjíríà o à ń lo òfin quran àti òfin Hadisi pípa ni ìdájọ́ ìlẹ̀rọ̀. ìdájọ́ tó bá ti jẹ mọ́ pípa nínú òfin ṣẹ̀ríà ìjọba nìkan ló lè ṣe é kìí ṣe èmi kìí ṣe ìwọ tó ń gbọ́ mi. ìjọba nìkan ló ní àṣẹ o dájọ́ ikú fún ọ̀daràn kí wọ́n sì pa á. ohun tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ní àsìkò ànábì sallallahu alayhi wa sallam pàápàá jùlọ ní ìgbà di ọwọ́ ọ̀parí tó súnmọ́ àsìkò tí ó fẹ́ papòdà tó fẹ́ kú wọ́n ń pè nìkan ní musailima alikazab musailima alikazab yìí ara anájídì ni Ọ wá kọ lẹ́tà sí ànábì wípé bákan náà ni òun àtànábì ṣe rí o irú nǹkan tó lọ ń fún ànábì ọlọ́run fún òun náà ànábì wá dé èsì padà fún un. pé ṣọ́ra rẹ bẹ̀rù ọlọ́run ṣọ́ra rẹ bẹ̀rù ọlọ́run lọ́ba dákẹ́. ọ̀pẹ́ sígbà náà ànábì jáde láyé sallallahu alaihi wasallam. ní kété tó gbọ́ pé ànábì jáde láyé ọba tún gbérí dìde padà ọba tún ní ní ìsìn ànábì ti kúrò láyé so òun ò ní ráìvà báyìí òun náà ti wà nípò ẹni tọ́lọ̀ bá ń bá sọ̀rọ̀. báyìí ni àwọn sọ̀hábà bá dìde wọ́n dìde ogun ogun yẹn náà ń pè ní ogun yamama ogun yamama yamama níbi tí ogun yẹn ti wáyé ẹni tó síwájú ogun náà ni Khalid ibn al nítorí pé Musailima. o se ìdíhàwù nùbú wà wa o ọlọ́run náà ń bọ̀ òun sọ̀rọ̀ ẹ̀rí pẹ́lẹ́ ẹ̀rọ náà naa ń wí náà ni pé ọlọ́run sọ pé ọlọ́run sọ pé so ní àsìkò táwọn ẹbí jáde kúrò láyé tán àwọn wàhálà kan ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn ò fi lè rí Mùsáílímà mú wọ́ọ́rọ́wọ́ àfi pẹ̀lú ogun. torí pé kèyí sóun nìkan ló yáwọ́ àwọn míì náà tún yáwọ́ àwọn míì náà tún yáwọ́ ṣùgbọ́n kéèsì ti Musailima ni kéèsì kéèsì ìdìhàwùnùbù wà ó kílèmù pé ọlọ́run náà ń bóun sọ̀rọ̀ so ogun wáyé wọ́n sì payà wọ́n sì pa Musailimatul Kadhab lójú ogun wọ́n sì pa nínú àmọ́ lẹ́yìn ẹ̀ òun náà sì lọ́mọ lẹ́yìn ọ̀pá nínú wọn. ṣé wá rí àwọn tí wọn ò pa nínú àwọn ọmọ ẹ̀yìn mùsálímọ́tòlù kàdáàbù yìí wọ́n wá ronú pìwàdà pé kò yẹ káwọn kú sí gífà báyìí. wọ́n wá kúrò ní ibi tí ayé mọ̀ wọ́n mọ̀ ní nájídì wọ́n kúrò ń bẹ̀ pé àwọn ò tẹ̀lé mùsáílì mọ̀mọ́ ń o àwọn ò gbà pé mùsáílì mọ̀kọ́ ló ń bá sọ̀rọ̀ o wọ́n wá kúrò ní nájúdì yẹn wọ́n wá lọ dúró sí ẹnu bodè ìlú ibi táwọn mùsùlùmí àtàwọn kèfèrí paraku tí wọ́n ti pààlà èròǹgbà wọn tẹ́ fi lọ dúró síbẹ̀ ní wípé àwọn fẹ́ kọ́lọ̀ ọba kó forí jìn àwọn so káwọn wà lẹ́nu bodè ìlú ogunkógun tí ó bá kó mùsùlùmí àwọn ni kó kọ́kọ́ kó torí pé ọ̀ràn táwọn ti dá àwọn ń wá ọ̀nà tọ́lọ́gbà foríjì àwọn àwọn ti gbà pé Mùsáílímà kókùrọ́ ni àwọn ò sì ní tẹ̀lé mọ́ wọ́n wá wà níbẹ̀ ọdún gorí ọdún ọdún gorí ọdún so nígbà tó yá wọ́n mú fùsì kúfà nígbà tí wọ́n dé kúfà wọ́n kọ́ mọ́sáàsì kan síbẹ̀ wọ́n pè ní mọ́sídù Bani Hanifa so àwọn rivati àwọn tí wọ́n padà lẹ́yìn musailima àwọn ni wọ́n wọ́n pọ̀ níbẹ̀ nígbà tí yàn lọ dá sáàbò kalẹ̀ ń kan. so lẹ́yìn ìgbà tógun ti lọ tán kí wọ́n sì gbàgbé wọ́n wá di alẹ́ ọjọ́ kan wọ́n kí mọ́gíríbì tán nínú mọ́ṣáláṣí wọn wọ́n kí mọ́gíríbì tán lásìkò náà sì ní kò sí náà nẹ́pà iná fìtílà ní bẹ. wọ́n wá jókòó àti ìmáàmù àtàwọn jẹ̀mọ́ ní wọ́n bá tún dá ọ̀rọ̀ mùsàlímà lẹ̀ wọ́n dá ọ̀rọ̀ mùsàlímà wọ́n dá a lẹ̀. àwọn kan bá tún sọ pé mùsàlímà tí wọ́n pa ẹ̀kọ́ yẹn kí wọ́n pa náà. ẹ̀ẹ́n ṣebí tọ́lọ́mbá bá yàn sọ̀rọ̀ yẹn máa sọ fọ́lọ́mbá sọ̀rọ̀ náà ni. ẹlẹ́mìí bá tún gbà á ó ní ẹ òun náà ń wò bẹ́ẹ̀ pé pípa tí wọ́n pa yẹn wọ́n kàn ráìdì ẹ̀ ní sọ́nà àbàsọ̀rọ̀ ni wọ́n máa ń gbọ̀rọ̀ láàrin ara wọn ní àsìkò tí wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ Abdullahi budu masiudu ń wá sí Kúfà ó ń lọ ọgbà ẹ̀gbẹ́ mọ́sáàsì kọjá lásìkò mọ́gíríbì wọn ò dá pé sọ̀hábà ni àwọn tí ń sọ̀rọ̀ yẹn tábìyí ni wọ́n wọn ò dá Abdullahi budu masiudu mọ̀ ọwọ́ mọ́ṣáláṣí ó kírun ọwọ́ wọn ò rí ojú ẹ̀ tó pé fìtílà ni wọ́n tàn ṣùgbọ́n wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn àwọn tó pọ̀ wọ́n ń dá wọn sàábé lẹ́bi bí wọ́n ṣe lè pa Mùsáílímà àwọn tó kéré nù wọn wọn ò sọ̀rọ̀ wọ́n dákẹ́ wọ́n fọ́ lẹ́rán nígbà tí Abdullahi ibn Mas'ud gbọ́ bẹ́ẹ̀ ó padà sí Mọ̀dínà ó lọ bá Khalifa ìyẹn Abubakar Siddiq radiyallahu anhu. ó ní ogun ọjọ́ ní ìparí o àwọn ọmọlẹ́yìn Musailima àwọn kan tó ń sọ pé Ọlọ́run bá sọ̀rọ̀ níbo ló ti gbọ́ ọ̀sọ́ àwọn ló sọ ọ̀sọ́ àárọ̀ ọjọ́ náà báyìí wọ́n dé Kúfà togun togun kẹ́ lè mọ̀nà tí ilẹ̀ rọ̀ ń dálẹ̀ ọ̀rọ̀ tó lè bí ogun láàrin àwọn mùsùlùmí ni. wọ́n yí kó